mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbogbo orí ayélujára ló mìtìtì ní àná òde yìí bí wọ́n ti kéde white money gẹ́gẹ́ bí ẹni tí ó gbégbá òrókè nínú ìtakọ̀ngbọ̀n big brother naija ẹlẹ́ẹ̀kẹfà irú rẹ̀ lẹ́yìn ọjọ́ méjìlé ní àádọ́rin eléyìí tí àwọn olùkópa ti wà nínú ilé ẹ̀gbọ́n àgbà àná ni wọ́n fẹnu gbogbo rẹ̀ kù tí wọ́n sì kéde white money gẹ́gẹ́ bí olùborí nínú ìtakọ̀ngbọ̀n Big Brother Naija ọdún 2021 ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ti ń bá white money yọ̀ bí ó ti jáwé olúborí nínú big brother naija ọdún yìí lára wọn ni ìlú mọ̀ọ́ká àpọ̀rọ̀rọ̀ eléyìí tí ó jẹ́ adẹ́rìn-pọ̀ṣọ́nù bẹ́ẹ̀ sì ni kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra bí ó ti fi fọ́nrán síta tó sì ń fò èyí tí ó wá ń sọ fún white money wípé kí ó rántí dáradára ọ̀pọ̀ ìlérí tó ti ṣe pàápàá lórí ìdámẹ́wàá rẹ̀ wípé bóun bá borí òun yóò fi ìdámẹ́wàá òun sílẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òṣèré Uche Maduagu òun ni ó ti gbéná wojú olùgbaninímọ̀ràn lórí ayélujára pàápàá lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbéyàwó Blessing CEO ló sì ti gbà á lọ́rọ̀ wípé ẹnikẹ́ni tí inú rẹ̀ kò bá dùn sí ìjáwé olúborí white money onítọ̀hún nílò ààwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta Blessing CEO olólo ìtàkùn ayélujára rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kéde white money gẹ́gẹ́ bí ẹni tó borí tó sọ wípé ká má parọ́ tanra wa jẹ títọ́d ọdún yìí ò dùn rárá kódà ìṣe ló dàbí sinimá tí wọ́n fọwọ́ kọ èyí ló mú Uche Maduagu wá dá lóhùn wípé arábìnrin bí inú rẹ kò bá dùn sí odidi mílíọ̀nù lọ́nà àádọ́rùn-ún náírà àyà jẹ́ wípé o nílò ààwẹ̀ àti àdúrà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òṣèrébìnrin Folúkẹ́ Dáramọ́lá ló ti sọ wípé ohun tó dára ni kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà látàrí wípé o kò ní mọ ìgbà tí àwọn ènìyàn ti ń ya àwòrán rẹ tàbí wọ́n ń ká fọ́nrán rẹ sílẹ̀ Folúkẹ́ Dáramọ́lá ló fi fọ́nrán fídíò kékeré kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń ṣí báàgì àpamọ́wọ́ rẹ̀ tí ó sì fún ọkùnrin kan ní owó èyí tó ṣetán tó sì rọra wọ inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ lọ tó ń lọ ní tirẹ̀ léyìí tí kò sì mọ̀ wípé ẹnikẹ́ni ń ká àwòrán tàbí fọ́nrán òun sílẹ̀ èyí ló mú kó wá sọ wípé ah ohun tó dára ni kéènìyàn máa ṣe nítorí wípé mi ò mọ̀ wípé wọ́n ń ká mi í ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ayọ̀ mákùn tí gbogbo ènìyàn mọ̀ sí ay òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí wọ́n má mikàn lásìkò ìṣòro nítorí wípé àwọn tó bá wẹ̀yìn ni wọn kì í borí ṣùgbọ́n ẹni tó bá ń tẹ̀síwájú òun ló máa ń di ńlá láyé ayọ̀ mákùn ló fi ìtàkùn ayélujára rẹ̀ gba àmọ̀ràn yìí fún àwọn ènìyàn tó sì ń fi àwọn fọ́nrán àti àwòrán ọlọ́kan ò sórí ìtàkùn ayélujára náà tó ń sọ wípé ẹ wo bí mo ṣe rí nígbà kan ẹ wo tí Ọlọ́run ṣe lásìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin ni mega nine nine èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ abel ọmọdòsùnmú ló ti ń gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn kí wọ́n má ṣe torí ohun tí wọ́n fẹ́ jẹ kí wọ́n ba ohun tí wọn yóò jẹ lẹ́yìn ọ̀la jẹ́ ìlúmọ̀ọ́ká mega nine nine olóńsọ ọ̀rọ̀ yìí gba orí ayélujára lásìkò tó ń dáhùn sí ọ̀kan nínú àwọn tí àwọn olólùfẹ́ rẹ̀ sọ lórí ayélujára rẹ̀ lásìkò tó ń ṣiṣẹ́ òòjọ́ tí olódùmarè fi rán mega nine nine ló sọ wípé ohun tó dára ni wípé kí àwọn ọ̀dọ́ pàápàá pàápàá ní orílẹ̀-èdè nàìjíríà rí dájú wípé wọ́n tún ìwọ ọmọlúàbí wọn ṣe wọn kò sì torí ohun tí wọ́n fẹ́ jẹ kí wọ́n ba ohun tí wọ́n fẹ́ jẹ jẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ òṣèré Kenneth Okonkwo ló ti sọ wípé ọkùnrin kò nílò láti fẹ́ obìnrin gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó mọ ìwà rẹ̀ láti gbé e níyàwó gbajúmọ̀ òṣèré ọ̀hún ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ti ọ̀rọ̀ yìí síta wípé ọkùnrin kankan kò nílò láti fẹ́ obìnrin fún ọ̀pọ̀ ọdún láti sọ wípé òun fẹ́ wò bóyá ìwà rẹ̀ dára tàbí kò dára ó ní láàrin oṣù méjì tàbí mẹ́ta ọkùnrin láti mọ irú ìwà tí obìnrin náà ní kódà bó bá mọ oúnjẹ sè tàbí ó mọ̀lé túnṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká àgbà ọ̀jẹ̀ oníròyìn ni délé mọ̀mọ́dù àti aya rẹ̀ mọ́bọ́lájí mọ̀mọ́dù ó ní wọ́n ti di ààrẹ àti yèyé ààrẹ ilẹ̀ ìwó ní ìpínlẹ̀ ọ̀ṣun délé mọ̀mọ́dù òun ló fi fọ́nrán fídíò níbi tí wọ́n ti fi ń jẹ oyè náà sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé bàbá oyè àmọ́rí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bí àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ wípé àwọn kò lè gbàgbé irú ìrírí ẹ̀rín tí àwọn ní níbi ètò ìlúmọ̀ọ́ká àgbà ọ̀jẹ̀ adẹ́rìn ni Gbẹ̀ngà Adéyínká the first laugh matters èyí tó wáyé ní ìlú Abẹ́òkúta tí wọ́n sọ wípé ó múnú àwọn dùn àti wípé ó jẹ́ èyí tí àwọn tún rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní Gbẹ̀ngà Adéyínká ṣe àgbékalẹ̀ laugh matters ti ìlú Abẹ́òkúta léyìí t tó sì pé ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká àti àwọn adẹ́rìn láti ṣiṣẹ́ níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ní àsìkò yìí ẹ kú oríire ẹ kú oríire ó ní àwọn ènìyàn sì ń kí ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ àti alákòóso iléeṣẹ́ virtual media network ìyẹn ọ̀gbẹ́ni fẹ́mi adẹ́rìbígbé kwame bí ó ti ṣe ayẹyẹ àádọ́ta ọdún nílé ayé ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún èyí tó wáyé ní lọ́lọ́ yìí níbi tí ọ̀pọ̀ àwọn lẹ́ẹ̀kànlẹ́ẹ̀kàn láwùjọ nínú iṣẹ́ ọba pàápàá nínú iṣẹ́ amúlùdùn péjú pésẹ̀ sí láti wáyé bàbá náà ìyẹn fẹ́mi adẹ́rìbígbé Kwame sí bí ó ti ṣe ayẹyẹ àádọ́ta ọdún. Bákan náà, àwọn òṣìṣẹ́ tó ju igba lọ eléyìí tí wọ́n ti kọ́ṣẹ́ tí wọ́n sì ti ṣiṣẹ́ lábẹ́ iléeṣẹ́ Virtual Media Network pàápàá lábẹ́ ọ̀gbẹ́ni Kwame pẹ̀lú wà níbẹ̀ láti wá fi ìmoore wọn hàn nípa ẹ̀bùn eléyìí tó jọjú tí ó sì ní í ṣe pẹ̀lú orúkọ gbogbo wọn pátá kò tán síbẹ̀ ẹ̀wẹ̀ àwọn òṣìṣẹ́ Virtual Media Network lásìkò yìí pẹ̀lú mọrírì ọ̀gá wọn wọ́n sì fi ẹ̀bùn ńlá ta á lọ́rẹ pẹ̀lú àwọn ìbejì Glorious twins kò gbẹ́yìn ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. Oh, oh. àkọsílẹ̀ ìròyìn mẹ́wàá pẹ̀lú ń kí ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé Kwame kú oríire àádọ́ta ọdún nílé ayé àṣeyíṣẹ́ mi kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.